ní ẹ̀yin ọlé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tẹ̀lé bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa fashion wọ́n ní ṣe ni wọ́n gba fabric store kan Naomi lọ ní Èkó wọ́n ní wọ́n gbabẹ̀ lọ wọ́n ní ṣùgbọ́n ńgbà tí wọ́n débẹ̀ wọ́n ní sinmi ni wọ́n bá àbúrò Queen Naomi wọ́n ní Queen Naomi ò sí ní ṣọ́ọ̀bù wọ́n ní bí wọ́n ṣe wọlé wọ́n ní. Ni ó béèrè Queen Naomi wọ́n ní Simi dẹ̀ béèrè pé kí ló fẹ́ rí Queen Naomi fún wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ ìjọ̀gbọ̀n nìyẹn ò wípé Simi rúdò allegedly bá ṣe gbọ́ o wípé wọn wọn kọ́ Simi bó ṣe yẹ kán kọ́ wípé tán bá kọ́ Simi Simi ò ní máa sọ̀rọ̀ anyhow àbí kó máa béèrè any question lọ́wọ́ òun nǹkan tí òun fẹ́ rí Queen Naomi fún wípé ṣé kò ní home training ni allegedly bí a ṣe gbọ́ o wọ́n ní bí Simi ṣe fún ní wòtòwòtò live ẹ̀ nìyẹn wọ́n ní Simi embarrass ẹ̀ tó jẹ́ pé ní ilé ayé ẹ̀ kò ní try Simi mọ́ ẹ̀yìn èèyàn lé ṣe é mọ̀ pé wọ́n ní dàdé ò lè jà ṣùgbọ́n ní àbúrò tó gbójúlé mi mọ̀ bóyá mo pa òwe yẹn dáadáa o bọ̀ tí mi bá pa dáadáa ẹ bá mi pa ní under comment section yìí nǹkan tí ò yé mi lọ́rọ̀ àǹtí wa fashion ni pé ìgbà tó o lọ sí ṣọ́ọ̀pù èèyàn tó o dẹ̀ bá ń bẹ̀ number one ó yẹ kó o kọ́kọ́ sọ pé ẹ kú iṣẹ́ ń bì o ṣáájé wà o nǹkan tó yẹ kó kọ́kọ́ sọ nìyẹn èèyàn kì í lọ sí ibì kan kó o wọbẹ̀ kó wá máa kàn sọ̀rọ̀ pé ẹ mò ń béèrè èèyàn báyìí wá tẹ̀ kọ́kọ́ kí àwọn tó bá ń bẹ̀ náà wọ́n bá kéré wọn bá dàgbà ẹ̀kọ́ lé nìyẹn ìwọ ló dé ibi ṣọ́ọ̀pù oníṣọ́ọ̀pù kì í ṣe páwọn náà wá bá ẹ nílé ẹ̀wọ́ ló lọ bẹ̀ nǹkan tó dẹ̀ bá dé bẹ̀ ó yẹ kó o lè sọ pé à ẹ kú iṣẹ́ ń bì o ṣáájé wà o kó o ṣẹ̀ṣẹ̀ wá béèrè ẹni tí o fẹ́ béèrè ọmọ Yorùbá ni gbogbo wa náà gbogbo nǹkan tá a bá ń ṣe a ní láti máa fi ọgbọ́n orí ṣe ni nígbà tó lọ sí ṣọ́ọ̀pù oníṣọ́ọ̀pù tó bẹ̀rẹ̀ sí àtàkì ṣé o rè pé bí Queen Naomi ṣe dákẹ́ yẹn o rè pé àbúrò wọn máa dákẹ́ ni ẹ Ọlọ́run ò dá gbogbo wa dọ́gba o ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwà gbogbo ni ìwà oníkálukú ìwà táyé kò bá ti kẹ́hìndé mu bẹ́ẹ̀ dẹ̀ ni ti kẹ́hìndé ò bá ti ìdòwú mu òde ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù bẹ̀rẹ̀ sí àtàkì wọn o bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn o bẹ̀rẹ̀ sí sọ nǹkan tí ò yẹ kí wọ́n gbọ́ o bẹ̀rẹ̀ sí sọ fún wọn ẹ̀yin èèyàn ọlẹ́ ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi àtúndé mashola gist tv àtúndé àtúndé bí a ṣe ń dé akí ọmọdé akí àgbà ẹ káàbọ̀ sí mashola gist tv mashola dé o àtúndé àgbétútúndé àgbétútúndé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola Túndé o Àtúndé Mashola Gist TV Àtúndé. ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu nígbà tá a gbọ́ ò wípé àǹtí wa fashion wọ́n gba ṣọ́ọ̀pù Queen Naomi fabric shop wọn níbi tó ti ń taṣọ wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ò wá wọ́n ní àbúrò wọn sinmi ló wà ń bẹ̀ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí attack bí ìgbà tó ti ní sinmi sínú wọ́n ló wá Queen Naomi kí ló ń wá Queen Naomi kiri fún wọn kí ló ń wá wọn lọ ṣọ́ọ̀pù kí ni tiẹ̀ láti máa lọ lọ sí ṣọ́ọ̀pù Queen Naomi kí ló sọnù tẹ̀ ń wá kiri kábíyèsí ti wọ́n ní ẹ má wá Queen Naomi lọ́mọ ẹ má lọ bá Queen Naomi ẹ jókòó síbi tí mo bá fi yín sí rọ́ ni ẹ ní gbọ́ àfi kẹ́ ẹ máa lọ síbi tí wọn pè yín sí o wá débẹ̀ o bẹ̀rẹ̀ sí àtàkọ ọmọlọ́mọ kí lọ́mọlọ́mọ ṣe fún ẹ tó o bá débì kan wàá kí ẹni yẹn pé à ẹ kú iṣẹ́ ń bí o ṣáájẹ́ wá o wàá kọ́kọ́ kí wọn ná kò ń ṣe pé wàá kọ́ wọlé wàá kọ́ ni à Queen Naomi ńkọ́ ìyá àtẹ́dé ni ká wò ńkọ́ kí ló fẹ́ rí ìyàtọ̀dé ni ká wò fún lọ́mọ béèrè lọ́wọ́ ẹ ló bẹ̀rẹ̀ sí ní wọn kọ́ kò lẹ́kọ̀ọ́ ó rude kí ló dé kí la gbé kí lẹ jù ẹ jẹ́ ká yá wa ní ara wa ní brain now mi rèé pọ́mọ yẹn ti sọ nǹkan tó tó tó pọ̀ jù mi rèé pọ́mọ yẹn ti sọ nǹkan tó pọ̀ jù ẹ ọkọ yín ti wọ́ọ̀nù yín ó ti wọ́ọ̀nù yín pé kẹ́ má wá Queen Naomi lọ sílé àti ṣọ́ọ̀bù àti ilé àti everywhere church ẹ má wá wọn lọ mọ́ leave this woman alone let her rest ìyẹn difficult fún yín láti ṣe ẹ̀yin èèyàn legist tá a gbọ́ nìyẹn o tá a ní ká mú wá fún yín àfi kí ọlọ́run elédùnmarè jẹ́ kí àwọn olórí kí wọ́n gbọ́ràn o ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o gbogbo ẹ̀yin new subscribers mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gbogbo ẹ̀yin old subscribers ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run elédùnmarè aláàánú á bá mi ṣàánú fún gbogbo yín o gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share ní agbára ọlọ́run elédùmarè òkè òkè ni ọlá yín máa lọ o ọlá yín ò ní lọ ọlẹ̀ o ìdùnnú ló máa jẹ́ tiyín o àánú ọlọ́run kò ní fi yín sílẹ̀ o please share this video ẹ fún fídíò yìí ní thumbs up o thank you god bless you.